padà sórí ètò Ògo bẹ́ẹ̀ ni ẹ̀yin o abala orin mẹ́ta tó pèrègede òun náà ni mo bọ́ sí báyìí ṣùgbọ́n kí tó lọ sí ìdòrin mẹ́ta yìí àlejò mi ṣì wà pẹ̀lú mi ẹ kú jókòó ẹ ṣeun ọ̀gá mi ẹ kó tó di pé mo lọ sí abala orin mẹ́ta tó pèrègede hmm. àwọn aráalé wọn fẹ́ tẹ̀lé yín hmm. àwọn bo náà ti lè rí yín àwọn bo náà ti lè tẹ̀lé yín. ẹ lè tẹ̀lé mi lórí Twitter at gbọ́láhàn guitar and uh, lórí instagram náà gbọ́láhàn guitar hmm. àti lórí facebook uh, www.facebook.com forward slash gbọ́láhàn guitars hmm. but ẹ lè rí mi lórí uh, facebook gbọ́láhàn òdùkọ̀yà àwọn gbọ́láhàn òdùkọ̀yà two as in ii so ẹ lè rí mi lórí social media ẹ dẹ̀ lè tẹ̀lé mi adé sọ̀rọ̀ ẹ ṣé gan ẹ tẹ̀lé wọn tẹ bá ní àwọn ọ̀rọ̀ tẹ fẹ́ bi wọn tàbí ẹ ní ìbéèrè kan tàbí méjì tẹ fẹ́ bá wọn sọ tèmi ò tí ì béèrè tẹ fẹ́ kí n béèrè tàbí tàkókò gbà mí láàyè láti béèrè ẹ tẹ̀lé wọn ẹ kí tó lọ sí abala orin mẹ́ta síbẹ̀ ẹ fẹ́ bá mi gba àwọn upcoming artists hmm. kéékèèké tó ń bọ̀ ẹ bá mi gbà wọn nímọ̀ràn kékeré kan ká tó lọ sí abala orin mẹ́ta. authenticity mi ò mọ ọ̀rọ̀ ó lálẹ́ fi sọ ní Yorùbá lédè wa authenticity you must be ah. authentic. Eh, wọ́n ní ẹ gbọ́dọ̀ jìnnà ẹ gbọ́dọ̀ wà authentic. má kọ́pì ẹlòmíì má dàbí hmm, ẹlòmíì. ẹ gbọ́dọ̀ jìnnà. àfẹ́rí Kirk Franklin mi àfẹ́rí hmm. Lara George mi àfẹ́rí hmm. Tiwa Bello mi. ẹ̀fẹ́rí Ọlá <laughs> Ọ̀nàbàjò mi. àfẹ́rí Ọlá Ọ̀nàbàjò mi. àbí Gbọ́dọ̀ Ọ̀dùkọ̀yà mi. àfẹ́rí Gbọ́dọ̀ mi tó bá tẹ̀ máa ta gìtá ṣe tiẹ̀ bí original bí original. ẹ ṣe ẹ̀kọ́ àtótónu látàárọ̀ bẹ́ẹ̀ ni mò ń gbádùn yín ni lórí ètò bẹ́ẹ̀ ni àwọn aráalé náà wọ́n dẹ̀ gbádùn yín papà. ẹ o orin àkọ́kọ́ tí mo máa sọ̀rọ̀ lé lórí lénìí ó ní mo pè ní ìbà by Susan Banjo hmm, orin ìbà yìí nígbà tí mo kọ́kọ́ rí mo fẹ́ràn ẹ̀ àwòrán tán fi yà á ó mọ́lẹ̀ àwọn àgbékalẹ̀ orin ọ̀hún pàápàá ó yin Ọlọ́run lógo ògbóǹtarì gímì kí lè rí sọ sí orin ìbà. ó fine hmm. ó dẹ̀ máa lọ jìnnà hmm. she will go far bá ti rí pé àwọn kì í sọ̀rọ̀ púpọ̀ ẹ̀mí kí n má pè wọ́n ní ológun <laughs> kì í ṣe ológun. oríkèjì tí mo ra yànnà náà ẹ̀ náà ni mo pè ní ògbóǹtarìgì mi hmm. ẹ bá ń fi ẹnu ara yín sọ fún àwọn aráalé wọ́n fẹ́ gbọ́. ọba tó ń gbàdúrà. wọ́n ní ẹni oníkàn báyìí náà ti ń gbọ́ kàn. ọba tó ń gbàdúrà. ẹ bá mi sọ̀rọ̀ nípa ọba tó ń gbàdúrà. orin tí mo kọ fún ọlọ́run nígbà kan tí mò ń gbàdúrà tí mò ń ké sí ọlọ́run ni mo kàn sọ pé ọlọ́run gbọ́ tèmi hmm. olúwa gbọ́ tèmi olúwa yí ọ̀rọ̀ ayé mi padà hmm. jẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó dọ̀tun so hmm. mo ti ń gbàdúrà yẹn ni orin yẹn wá mo sì bẹ̀ sí kọ́ àwọn ọ̀rẹ́ mi ní ah kí ni ó ọ̀kì náà orin yìí dùn náà ó yà ẹja lọ sí ìjẹjà rìkọ́dẹ̀ bá a dẹ̀ ṣiṣẹ́ nìyẹn a ṣe fídíò ẹ̀ náà. <laughs> nígbà tẹ́mi pàápàá rí orin ọba tó ń gbàdúrà ah, ah, ó lẹ́wà ó tún yin ọlọ́run ó dára ká máa kọ orin tó ń yin ọlọ́run orin tó gbé ọlọ́run ga àwọn kan sọ pé orin tó deep ó dára ọba tó ń gbàdúrà jẹ́ orin kan tó dára àgbékalẹ̀ àwòrán tí wọ́n fi yà ó mọ́lẹ̀ tá a bá ṣe àfihàn àwọn orin yìí fún wa a ó máa rí nǹkan tá a ti ń sọ látàárọ̀ orin kata tí màá ṣe àfihàn ẹ̀ lórí ètò lẹ́ni òun náà ni mo pè ní aláàfin by Bumi Evis aláàfin ń sọ̀rọ̀ nípa ọlọ́run tó dá ayé tó dá ọ̀run ẹ mo nífẹ̀ẹ́ sí orin yìí gẹ́gùn tí ń sọ látàárọ̀ pé àgbékalẹ̀ orin ó ṣe pàtàkì ẹ ohun orin tán tún lò nínú orin yìí ẹ ẹ ó lágbára ah, ọ̀gá mi kí lẹ rí sọ sálàfin níṣẹ́jú péré. aláàfin ni olúwa ní tòótọ́. Hmm, bẹ́ẹ̀ ni. òun lànà òun lòní hmm. òun ni títí láì aláàfin. Hmm. aláàfin náà ni bàbá wa yóò máa jẹ́ èèyàn àwọn orin yìí nìyẹn mo fẹ́ lọ ṣe àfihàn àwọn àwọn orin yìí fún wa nígbà táwa náà bá ń wo àwọn orin yìí a ó rí i pé hmm, bàbá ni bàbá ń jẹ́ ọlọ́run àwọn ọlọ́run kábíyèsí mo gbé ọ̀gá o gbọmọ níjà kẹrù òbò níjà yàgò yájú ọlọ́run tí jẹ́ èmi ni má sì ṣe bẹ̀rù ẹ̀yìn yóò yẹ kí n dé òkè lọ nígbà tí màá fi padà dé má ti bọ́ sí abala gbọ̀ngbọ́n ẹ o pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run àlàyé ìtajọ́ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó lé ní ẹkú kalẹ̀.